bihi wa mawalahum bi ihsan la yomidi adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún kí àlékún gẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àti àwọn aráàlú rẹ̀ èyí ni àkọ́tún ètò yín ètò wahudan wa bushra ní òní tí a mọ̀ sí ọjọ́ kẹrin nínú oṣù ramadan akíra wa kú àtàrọ̀ abẹ́lọ́n kó gba síyàmù náà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a gbádùn ọ̀rọ̀ olówó iyebíye náà láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sharafdeen Gbadebo Raji bismillah. alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يباتي سيسو سواجو ويكوي أو ستنق بعد منوبا àlàyé lórí àwọn hadith tí ó mú àwọn àdúrà tá a máa ṣe lẹ́yìn àlùwàlá wá nítorí àǹfààní àwọn ẹni tí wọ́n fẹ́ ma ọlá tí ń bẹ fún ṣíṣe bẹ́ẹ̀. ẹgbàá ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ولتدعو عمر بن الخطاب رضي الله عنه أن النبي, أن النبي صلى الله عليه وآله وسلم قال من توضأ فقال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء أخرجه مسلم إيه وواي قلنا تي إمام مسلم باوه pànàbí sọ pé ẹnikẹ́ni tó bá sàlùwàlà tó wàá sọ lẹ́yìn àlùwàlà rẹ̀ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ẹni tó bá sọ bẹ́ẹ̀ illa futihat lahu abwaabul jannati thamaniya ẹni kò ní wíbẹ̀ àfikún sí gbogbo lẹ́kùn aljanna mẹ́jọ̀jọ̀ fún yadkhulu min ayyiha sha yóò wọ aljanna gba èyí tó bá wù nínú àwọn lẹ́kùn yìí akhrajahu muslim alimam muslim ló gbà wá. ọlá ńlá o torí pé èèyàn ṣe àlùwàlá ó sì wí gbólóhùn yìí wọ́n á ti torí rẹ̀ sílẹ̀kùn àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ fún ilẹ̀kùn àlìjánà ló pé mẹ́jọ kìí sá àlìjánà ló pé mẹ́jọ ṣùgbọ́n àlìjánà tẹ yẹn darajat ìpele kan ni lórí ìpele kan ṣùgbọ́n iná ń tiẹ̀ darakat ìṣubú kan ni lẹ́yìn ìṣubú mi ọlọ́mọdé àmà torí ẹ̀ àlìjánà tẹ rí ilẹ̀kùn mẹ́jọ lóní ẹnikẹ́ni tó bá wá máa sọ̀rọ̀ gbólóhùn yìí lẹ́yìn àlùwàlá rẹ̀ yóò rí ọlá wípé wọ́n á sílẹ̀kùn àlìjáná mẹ́jọ̀jọ fúnjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́ wọlé gba èyí tó bá wù nínú àwọn àlẹ̀kùn. kí ló dé téèyàn ò fi wá ríru ọlá ńlá yìí njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí gbólóhùn tá ọ̀gá púpọ̀ ni. ashhadu an la ilaha àbí wọn náà mọ̀ túmọ̀ rẹ̀ ni. wọ́n sọ pé mo jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún mo sì fi ń ṣèwà o wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu mo sì tún jẹ́rìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni ìránṣẹ́ rẹ̀ ni ẹrú ọlọ́ọ̀ni kìí sọlọ́n tó wàá máa sin anabi dípò ọlọ́ọ̀n wa rasuluhu ìránṣẹ́ ọlọ́ọ̀ni kìí sí ẹni yẹpẹrẹ tó wàá máa fojú di anabi ọ̀tẹ̀ kódà tí egun bá dán òyò déyàn torí di eléyìí eléyìí ni nǹkan tí wọ́n sọ ìdínú tó fi lẹ́tọ̀ọ́ sí kún sílẹ̀kùn àlìjáná mẹ́jẹ̀ẹ̀jọ fún. àìsí ti ṣàlàyé ipá lè kún wa lọ́dọ̀ ìmáàmù Tirmidhi rahimahullah nínú tírà tiwọn ipa tún sọ pé allahumma ja'alni mina tawwabin wa ja'alni mina mutatahirin eléyìí jẹba ìyẹn ni pé ọlọ́run jẹ́ njọ́ kan nínú àwọn ẹni tí ó máa túbá ṣiṣẹ́ mi lọ́kan nínú àwọn ẹni tí ó máa ṣe ìmára. حديث مي ولتد أبو سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من توضأ ثم قال سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك كتب في رق ثم تبع بطابع فلم يكسر الى يوم القيامه اخرجه النسائي في عمل اليوم والليله والطبراني في الاوسط بسند صحيح حديث يسوع هو لا أبو سعيد الخدري رضي الله عنه oníránṣẹ́ ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tó bá fi lè ṣe àlùwalá o tó wá parí àlùwalá rẹ̀ tó sọ pé subhanakallahumma wa bihamdik la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk téèyàn bá fi lè sọ bẹ́ẹ̀ lẹ́yìn àlùwalá rẹ̀ kutiba fi riqqin wọ́n kọ̀ọ̀rọ̀ tó sọ yìí sí ara àwé thumma tubi'a bi tabi'in lẹ́yìn rẹ̀ ni wọ́n wá jà ló kan falam yuksar wọn ò ní rún ìwé yìí o ila yawm al-qiyamah díjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah alimami nasa'i ló gbé jáde àti imaamu tabarani nínú tírà rẹ̀ al-awsat ọ̀nà tó bá wa ogun rege njẹ́tẹ́lẹ̀ ìbá yé wa njẹ́tẹ́lẹ̀ ìbá yé wa ajá yìí pé àdúrà yìí náà ìtumọ̀ tiẹ̀ ni pé subhanak ògo ni fún ọ mímọ́ ni fún ọ allahum ìrẹ́ ọlọ́run torí allahumma ìtumọ̀ rẹ̀ ni ya allah mímọ́ ni fún ọ ìwọ ọlọ́run wa bihamdik bẹ́ẹ̀ ni mo fi ẹ̀yìn fún ọ la ilaha illa ant kò sí ọba kan tó tó láti fòdodo jọ́sìn fún àfi ìwọ ọlọ́run ọba nìkan àbí kí ni wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run kọjá tètè túbá lónìí kó tó di lọ́la because ọ̀la tá à ń sọ yẹn ni pé tó o bá kú yóò padà yé ọ yóò padà yé ọ but tó bá kí ni àǹfààní kó wá yé mi lẹ́yìn ìgbà tí mo kú kò sì sáyè tí wọ́n máa ń gbà yẹn pé ok go back and uh, uh, go back and repair your deeds lọ ṣàtúnṣe àwọn tó ti ṣe láyé kò sáyè rẹ̀ mọ́ ó ti parí ó ti parí náà nù kọ́lọ́ mọ̀ sí wa ládọ́rùn mọ́tọ́ la ilaha illa ant kò sí ọba kan tó tọ́ láti fòdò jọ́sìn fún àfiwọ́ ọlọ́run ọba nìkan astaghfiruka mò ń tọrọ àforíjìn rẹ o mò ń tọrọ pé kò foríjìn mi o wa atubu ilaik mò ń sì ń túba lọ sọ́dọ̀ rẹ̀ ń tọ́ ń sọ nìyẹn torí ẹ ẹ̀yà àjẹ́ aha ibi tó rí wà nù ká há àwọn gbólóyìn ń tó wì tí wọ́n fi sílẹ̀kùn àlìjáná mẹ́jẹ̀ẹ̀jọ fún ọ kí ló dé tí ò sí lórí tiẹ̀ bí ò sí lórí rẹ kọ sínú ìwé kọ́ máa kà lẹ́yìn àlùwàlà wọnú Hisnul Muslim nílé ìta túmọ̀ sí Yorùbá bó sì jẹ́ ti English náà lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ ó rí ń bẹ́ẹ̀ máa kà lẹ́yìn àlùwàlá rẹ̀ ẹni tó wì tí wọ́n ti torí rẹ̀ kó kọ rẹ̀ sínú ìwé kan tí wọ́n jàn ló ń tẹ̀ tí wọn ò sì ní rún ìwé ìdíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàn a ó tó wí ó tó kọ́ nípa rẹ̀ èsì pé kó rí èèyàn wá kún fọ́fọ́ ọ̀fọ̀ ló kún rí ẹlòmíì kò sálùkùránì kan lórí ẹlòmíì orí gbàǹdùkú ni kò sálùkùránì bẹ́ẹ̀ afọ́fọ́ àfògede àwọn ọ̀rọ̀ àwọn kèfèrí ọ̀rọ̀ àwọn ọ̀sẹ́bọ ló kún rí rẹ̀ èyí tí ó sì rí bẹ́ẹ̀ àforin àfifújì àforin àfifújì yóò máa wí ni tí ò ní fi kan kan bí sì ṣe ń wí ni wọ́n máa tàdíreke tí ó sọwọ́ gẹ́ngẹ́ bí ó sọwọ́ gẹ́ngẹ́ pé ó ń sọwọ́ gẹ́ngẹ́ jó sírò eléyìí wà lọ́lọ́run fi ràn án sẹ́ni tọ́lọ́run á dá wa sínú àbá kí ló dé tẹ̀yìn náà rò dáadáa ẹ rò tẹ́ bá rò yóò yẹ ẹ̀yìn náà kò nídìí kó ẹsẹ̀ pé yín. ọjọ́ bó ti ṣe jẹ́. alimami muslim àwọn sọ yìí pé nígbà tá a bá parí àlùwàlà o kò sí ní tó burú wípé tí mùsùlùmí bá parí àlùwàlà kò sí ní tó burú tí mùsùlùmí bá parí àlùwàlà kọ́ wọ́n omi kọ́ wọ́n omi sábẹ́ rẹ̀ kọ́ wọ́n omi sábẹ́ rẹ̀ tó bá ń wò yí pé abẹ́ òun o wọn mọ báwo ni ṣòkòtò òun rí o kò sí ní tó burúkọ wọn mi sábẹ́ rẹ̀ àmọ́ tó bá mọ̀ dájú pé kò sí tọ́ ń bẹ ni o títọ́ bá ń bẹ kọ́ fọ́ ni o bákan náà kò sí sí tó burú pómi àlọ́ láti ń bẹ lára wa ká fi ìnura ká fi nà àbí ká fi èkísà ká fi nà àbí ká fi léwọ́ ká fi nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tó burú ń bẹ ẹ̀sìn Islam gbà fún wa wípé a lè wọ ìbọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ tí wọ́n fa wọ́ sí eléyìí tí wọ́n ń pè ní alkhuf alkhufu yìí nígbà tá a bá ti wọ̀ ọ́ ṣẹ̀rí àgbà fún wa peter abásálò aládórí ipá àfọ̀sẹ̀ a lè máa fọwọ́ pa á ṣùgbọ́n àwọn òfin dè ìgbà gan-an la hof ìyẹn ni ìbọ̀sẹ̀ aláwọ̀ tá a láǹfààní àti máa fọwọ́ pa àti pé pápá gan ìgbà wo la ní láǹfààní àti ṣe bẹ́ẹ̀ ó yẹ ká mọ eléyìí náà nítorí pé ṣẹ̀rí ẹ̀sìn Islam à ìmọ̀ ló ní àdínì ọgbọ́n ògbè ǹjẹ́ tá a bá wọ ìbọ̀sẹ̀ eléyìí tán fa wọ́sẹ̀ yìí báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé ládùúgbò yín tí ó bá sí nílé yín ó rẹ́ni tó nírú rẹ̀ tí wọ́n fi ṣe àpèjúwe fún ọ alkhof ìbọ̀sẹ̀ tí wọ́n fa wọ́ sí ńṣe ló dà gẹ́gẹ́ bí ìbọ̀sẹ̀ olówù ṣùgbọ́n òun awọ ni wọ́n fi ṣe wọn náà ti wò ó ní ìsìn pé ìyàtọ̀ wà láàrin wọn díẹ̀ nípa pé òun ó le nígbà tí tolówù tí kì í le yóò le yóò dàbí bàtà yóò sì jẹ́ pé ọ̀nà wo lágbà kí bọ ẹsẹ̀ a jẹ́ pé zipu ọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ zipu yẹn la wọ̀ wálẹ̀ tá a bá ti wọ̀ wálẹ̀ á lè kẹsẹ̀ bọ́ ní rọrùn tẹ́sẹ̀ bá ti wọnú rẹ̀ ẹnu ká tún fa zipu sókè nù eléyìí ni wọ́n ń pè ní alkhof so nínú àwọn tíra fiqh láàrin táwọn olùmọ̀ kọ àkọlé pé almasḥu alal khuffayn fífọwọ́ pa khufu méjèèjì wọ́n pè méjèèjì nítorí pé awọ̀ kan sẹ́sẹ́ ọ̀tún awọ̀ kan sẹ́sẹ́ òsì ìtumọ̀ khuf òun náà sì ní ìbọ̀sẹ̀ ṣùgbọ́n àwọ̀ ni wọ́n fi ṣe ǹjẹ́ tí mo bá wọ ìbọ̀sẹ̀ tí wọ́n fawọ́ sí títí ìgbà wo gan ni mo lè máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí tí mo bá wọ ìbọ̀sẹ̀ tí wọ́n fawọ́ sí. Si títí ìgbà wo ni ṣẹ̀ríà fún mi dà tí mo lè fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà wípé ẹni tó bá wọ khuf kó máa fọwọ́ pa ṣùgbọ́n bákan méjì lẹni tí wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ ó ṣeé ṣe kó jẹ́ olùgbélé ó ṣeé ṣe kó jẹ́ arìnrìn àjò olùgbélé ṣẹ̀ríà fún un ní òru kan àti ọ̀sán rẹ̀ òru kan àti ọ̀sán rẹ̀ eléyìí tó túmọ̀ sí odidi ọjọ́ kan gbáko ní ṣẹ̀ríà fún olùgbélé odidi ọjọ́ kan gbáko ó jẹ́ wákàtí mẹ́rìnlélógún nù ṣùgbọ́n arìnrìn àjò ṣẹ̀ríà fún ní òru mẹ́ta àti ọ̀sán rẹ̀ òru mẹ́ta àti ọ̀sán rẹ̀ ó jẹ́ wákàtí méjìléláàádọ́rin wọ́n fi léyìí fún onírìn àjò ìyẹn ni pé tá a bá jẹ́ olùgbélé ìbọ̀sẹ̀ yìí lè máa bẹ lẹ́sẹ̀ wa fún wákàtí mẹ́rìnlélógún tá a máa fọwọ́ pa ṣùgbọ́n tá a bá jó nírìn àjò wákàtí méjìléláàádọ́rin òru mẹ́ta àti ọ̀sán rẹ̀ ìgbà wo wá ni a bẹ̀rẹ̀ sí ní ka àsìkò tíṣẹ̀rí àfún wa yìí tèmi bá jólùgbélé ìgbà tí mo kọ́kọ́ wọ ìbọ̀sẹ̀ ìgbà wo ní bẹ̀rẹ̀ sí ní kà wípé wákàtí mẹ́rìnlélógún yóò pè. ká pé mo wọ ìbọ̀sẹ̀ láago márùn-ún láago márùn-ún àṣùbà lẹ́yìn tí mo parí àlùwàlá tán ni mo wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ́ ọ̀tún mo wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ́ òsì ìgbà wo wá ni wákàtí mẹ́rìnlélógún tèmi ò pé ṣé ní ìgbà tí aago márùn tọ̀lá bá dé ni ìyẹn ni pé láti ìgbà tí mo ti kọ́kọ́ wọ̀ ọ́ títí tí wákàtí mẹ́rìnlélógún fi pé tàbí ìgbà tí ń bẹ̀rẹ̀ sí ní ṣèṣirò wákàtí mẹ́rìnlélógún tèmi òun náà nígbà tálùwàlá mi yun bá kọ́kọ́ já. Ja kápá aago márùn-ún iná ni mo wọ ìbọ̀sẹ̀ ṣùgbọ́n o aago méje ìlàlù aláyàn já àjẹ́ pé tí mo bá fẹ́ sírò wákàtí mẹ́rìnlélógún tèmi ńṣe ni ó bẹ̀rẹ̀ láti aago méje àárọ̀ òní sa aago méje àárọ̀ ọ̀la àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tí mo bá kọ́kọ́ fẹ́ tún àlùwàlá ṣe ìgbà tí mo bá kọ́kọ́ fẹ́ tún àlùwàlá ṣe ìgbà náà la á sí ní ka wákàtí mẹ́rìnlélógún oríṣi ìyẹn ni pé ká pé nísìn mo sàlù alálàgò márùn ìgbà tí mo wá tún àlọ́ aláì òun náà ni àkókò sọ̀látù dhuhr aago kan òǹkù kọta ni mo tún àlọ́ àlá àjẹ́ pé wákàtí mẹ́rìnlélógún mi ìṣirò rọ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti kọ́kọ́ tún alu ala àlọ́ àlá alákọ̀ọ́kọ́ ṣe àjẹ́ pé látàgò kan kù kọ́tà ó tún kan kọ́tà gbogbo oríṣi ọ̀rọ̀ kíní kejì kẹta yìí làwọn olùmọ̀ sọ ọ̀nbẹ nínú wọn ẹni tó sọ wípé ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní ka àsìkò yìí òun náà nígbà tá a ti kọ́kọ́ fọwọ́ pa ìbọ̀sẹ̀ ìgbà tá a kọ́kọ́ fọwọ́ pa bọ̀sẹ̀ ìgbà tá a kọ́kọ́ fọwọ́ pa ìbọ̀sẹ̀ lẹ́yìn tá a ti wọ̀ ìyẹn ni pé ìgbà tí àlùwàlá kọ́kọ́ já ìgbà tá a kọ́kọ́ tún àlùwàlá ṣe ìgbà tá a kọ́kọ́ tún àlùwàlá ṣe a sì sọ pé irú àlùwàlá yìí ní ìsìn aago kan kọ́kọ́ tà látúnṣe torí ìgbà náà nígbà àkọ́kọ́ tá a fọwọ́ pa á so eléyìí la sàlẹ́sà ìgbà ìgbà wo la bẹ̀rẹ̀ sí ní ka wákàtí mẹ́rìnlélógún ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní ka wákàtí mẹ́rìnlélógún òun náà ní ìgbà tá a bọ́ kọ́kọ́ tún àlùwàlá ṣe ìgbà àkọ́kọ́ tá a kọ́kọ́ fọwọ́ pa ìbọ̀sẹ̀ torí ńgbà tó kọ́kọ́ sàlùwàlá lákọ̀ọ́kọ́ tó wọ ìbọ̀sẹ̀ ò ní fọwọ́ pa ìbọ̀sẹ̀ torí fífọ̀ lọ fọsẹ̀ rẹ méjèèjì a jẹ́ pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní kánú nísìn ó bẹ̀rẹ̀ sí ní kà nígbà tó kọ́kọ́ tún àlùwàlá ṣe ìgbà àkọ́kọ́ tó kọ́kọ́ fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ ah ọ̀dà púpọ̀ kéèyàn lágbọ̀ọ́yé ẹ̀sìn o torí pé tó bá lágbọ̀ọ́yé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí máa ń dárúgúdù wàhálà lẹ̀ ìwọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ torí pé gbogbo tí wọ́n ti torí rẹ̀ ṣe fanfa tó ń tanra wọn jẹ́ ó ti yé wọ torí ẹ̀ ó pàtàkì pé ká fa àwọn ọmọ wa lẹ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam kó yé wọn kó tó bá yé wọn ìsinmi ní fẹ́yìn náà ìsinmi ní fáwùjọ ìlọsíwájú gan-an ní forílẹ̀-èdè àtìlú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ torí ẹ kìí ṣe ìgbà tá a kọ́kọ́ wọ̀ bọ̀sẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní ṣírò àkókò kìí sì ṣe ìgbà tá a lò wà lákọ́kọ́ já lábẹ̀rẹ̀ sí ní ṣírò àkókò ṣùgbọ́n ìgbà tá a kọ́kọ́ tún àlọ́ àlá ṣe ìgbà àkọ́kọ́ tá a kọ́kọ́ fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ wa ìgbà náà la bẹ̀rẹ̀ sí ní ṣírò àkókò. Ali ibn Abi Talib radiyallahu an ọgbà àdìtì wa látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam oníjàcálẹ̀ rasulillah sallallahu alayhi wa sallam thalathata ayyamin wa layalihin ولياليهن للمسافر ويوما وليلة للمقيم أخرجه مسلم ọlọ́run nàbí sallallahu alayhi wa sallam ìjọ mẹ́ta òru àti ọ̀sán ìjọ mẹ́ta ni ló fi ilẹ̀ fún onírìn àjò pé kó fi máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ nígbà tó fi òru kan àtọ̀sán kan gbáko sílẹ̀ fún olùgbélé láti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ̀ Al-Imam Muslim ló gbé jáde tó bá béèrè pé kí ló dé títí onírìn àjò tó pọ̀ ju ti ẹni tí ń bẹ́ńlé lọ sábàbí rẹ̀ ọ hàn nítorí pé wàhálà ìdààmú ọ wà fún rírìn àjò eléyìí tí ò sí fólùgbélé torí àwọn ṣe sọ pé òun lè fìbọn sẹ́tì ẹlẹ́lẹ́sẹ̀ rẹ̀ fún dídíjọ́ mẹ́ta yàtọ̀ sí wọ́tọ̀ wà ń lé kí ló ṣòro fún ọ lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún pé kò bọ́ kó tún tún àlọ́ àláṣe pẹ̀lú fífọsẹ̀ kó tó tún di kó tún wọ̀. a sì máa kófin ìṣẹ̀rí àsọ pé al-mashaqqatu tajlibu at gbogbo wàhálà ó máa ń bí ìdẹ̀kùn ni yóò fa ìdẹ̀kùn wá ni. ṣé májẹ̀mú kan wà tó gbọ́dọ̀ pé ṣáájú ká pa ìbọ̀sẹ̀ eléyìí tí wọ́n fa wọ́ sí àwọn májẹ̀mú wa tá a gbọ́dọ̀ mójútó alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìbọ̀sẹ̀ tá a wọ̀ sẹ́sẹ̀ wa yẹn yajibu an yakuna mubaha ó gbọ́dọ̀ jẹ́ ìbọ̀sẹ̀ tó ṣe pé ọ̀tọ̀ àwa la ní ó sì tọ́ sí wa láti wọ̀ kìí ṣe ìbọ̀sẹ̀ tá a kìí sì ṣe ìbọ̀sẹ̀ tó bá yẹ pé ìbọ̀sẹ̀ tó jálè rẹ ni ọ̀ ah, ají ah, nǹkan ọmọ fọwọ́ pa kìnnì ọlọ́mọ̀sí alólè ọlọ́mọ̀sí alólè tó bá fọwọ́ pa ìbọ̀sẹ̀ tó jí ńkọ́ ó jí bọ̀sẹ̀ ń bọ̀sẹ̀ wọ̀ àbọ̀jàgbà àwọn olùmọ̀pín sọ́nà méjì wọ́n bẹ nu ẹni tó sọ pé ńgbà tó jẹ́ pé ọjọ́ olè lọ́wọ́ tó fọwọ́ pa ọlọ́run ní gbà àlùwàlá àwọn ní jẹ́ gbígbà ó àṣẹ ọlọ́run lọ tẹ̀lé bó tilẹ̀ jẹ́ pé lè tọ́jà ọ̀tàkùtọ̀ lọ́ọ̀ni. fayasihu wudu'uhu wa'asa rabbahu bisariqatihi torí rẹ̀ á sọ pálù àlá rẹ̀ lálàáfíà ṣùgbọ́n sẹ́lọ̀n pẹ̀lú lè tọ́jà kí ló dé tá a fi sọ pálù àlá rẹ̀ lálàáfíà tó ń ti pólè lọ́jà fún ìbọ̀sẹ̀ tó wọ̀ sẹ́sẹ̀ tó fọwọ́ pa á sọ pé lẹ́ǹfìkà kìlìjìhà ilé ẹ̀ náà fi ṣeré àwọn pè ní ẹ̀ǹfìkà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn sísàlùwàlà òfin ọlọ́run lọ tẹ̀lé jíjalè ọ̀tàkùtọ̀ lọ ẹ̀ǹfìkàkùl jìhá torí ẹ̀ ni wọ́n ṣe sọ yìí pé àlùwàlà rẹ̀ ọ̀làlàfẹ́ eléyìí lè tọ́pọ̀ jù nínú àwọn olùmọ̀sọ òun náà la farama pé ní ìsìn tó bá jí omi tó fi sàlùwàlà á sọ pé àlùwàlà rẹ̀ ńkọ́ àlùwàlà rẹ̀ ṣe tó bá fi ṣe sọ ọlọ́run ọgbà ṣùgbọ́n lè ní ọ ó jìyà ó lè ń bọ́lọ̀ bá fẹ́ fi yẹ̀ jẹ ó sì tún jìyà rẹ̀ láyé ọ̀kàn tó bá tó ní téèyàn jí téèyàn fi gé yẹn lọ ó gé ọ ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sì sí ní tí ó ṣẹlẹ̀ tó wọn kí tó bá gẹ́wọ́ olè náà òun náà fi kọ́gbọ́n ni kò ní fi jalè máa ń jọ́ mi ni àwa wí tán ẹni ẹ̀ fẹ́ ṣẹ̀ríà tí a mọ̀ pé ẹni tó bá gé lọ́wọ́ nìsín torí kọ́ jalè ọwọ́ ò gbé pamọ́ ọwọ́ ò gbé pamọ́ téèyàn bá ti ń bọ̀ signpost lọ́wọ́ yẹn wọ́n wá rí ọwọ́ ọwọ́ ti gbádùn tẹ́lẹ̀ ọwọ́ ó di kùkùté kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, ẹ̀ẹ́n kí ni kan accident kan accident kò kò gé kò gé bí ò ṣe dà ààrẹ ni tí wọ́n sọ pé kí wọ́n ó lé níjà rí ọjà lé ni wọ́n gé ọwọ́ rẹ̀ ẹlòmíì náà tó nàá bá ronú pọ́n ọjà rẹ̀ pé ẹ ọlọ́mọdé bọ́wọ́ ọlágbájá ṣe dà kọ́wọ́ tó náà á dàbẹ́ yàtọ̀ sí sáyẹn mọ̀ pé nìsín gbàtẹ́yìn ọ̀tẹ̀ lófin ọlọ́run a rí nínú àwọn ìlú nàìjíríà àwọn ambinis tọ́pẹ́ tó lè bá jà wọ́n sì lé mu tí wọ́n bá lé mu wọ́n ti lu yóò ti fẹ́ bọ̀ wọ́n bá ní kílẹ̀ ń wọ́n ra ẹ sọ táyà sí lọ́rùn wọ́n bá sọ táyà sí lọ́rùn wọ́n bá dáná sun ní ọba rí wa kókó kalẹ̀ sófin ọlọ́run á lélẹ̀ òfin ọlọ́run lélẹ̀ tẹ wàá lùpà tẹ dáná sí tẹ dáná sùn irú ètí ìjọba náà máa ń ṣe ńgbà kan tó ń kó àwọn èèyàn lọ sí pápá àṣírí kan tí àwọn sọ́jọ́ máa yìnbọn fún wọn kì í sòfin ọlọ́run torí pé bá ṣe ń pa wọn náà ló lè ń pọ̀ àní ńlú kan ibi tí wọ́n ti yìnbọn fólè ọkọ̀ tí wọ́n fi gbólè tí wọ́n yìnbọn fún wa náà wọ́n tún fi gbẹ́lòmíì tó náà ń fọ̀ bẹ́ẹ́rẹ́ yàn lápò lọ tòun sí pé tí ìbá sòfin ọlọ́run la tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ aburú ò ní tán tọ́rọ́ lọ́n lọ da wa ọmọ ń tá a sè ó sì mọ ń tó lè kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nígbà tọ́mọ yẹn bá ti lóun ọ̀fẹ́ ẹ máa bá wàhálà yìí náà ni. bákan náà hof eléyìí tá a fọwọ́ pa ọ gbọ́dọ̀ jẹ́ ìtọ́ ọmọ o kò gbọ́dọ̀ jáwọ́ ẹlẹ́dẹ̀ wọn fi sí o akaramakumula ẹ̀ mọ̀ pé bọ́sẹ̀ aláwọ̀ là ń sọ̀rọ̀ ọwọ́ ajẹ́ pé awọ ẹlẹ́dẹ̀ wọn fi sí ọwọ́ afẹ́ fọwọ́ pa kíni ọlọ́mọdé àbáwọn ajá ọlọ́mọdé ọ fọwọ́ pa so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́wọ̀n tó bá jẹ́ pé awọ òkúńbẹ́tì ẹran ní kọ́ tí wọ́n bá ti lè sáyàn rẹ̀ kò sí wàhálà tó bá jẹ́ ẹran tọ́lọ̀ ń ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ òkúńbẹ́tì ẹran ni wọ́n wá fa awọ kúrò lára rẹ̀ wọ́n wá sáyàn rẹ̀ wọ́n tọ́jú rẹ̀ awọ yẹn fi gbẹ dáadáa wọ́n wá fi ṣe ìbọ̀sẹ̀ aláwọ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma nígbà tó ráwọn ọmọdé wẹ́wẹ́ tí wọ́n ń wọ́ òkú àgùtàn ní madina anabi ní hal lan bi ihabiha kí ló dé tẹ́ ṣàǹfààní lára awọ ẹran yìí báyìí wọ́n ní innaha mayta wọ́n ló kú nbẹ̀tì ẹran ni anabi ni bẹ́ẹ̀ ni mo ma ayyuma ihabin dubigha faqad tahur torí gbogbo awọ tó ń bá ti lè sáyẹn ó ti di ntọ́mọ́ gbogbo awọ tó ń bá ti lè sáyẹn ó di ntọ́mọ́ gbogbo awọ ń bẹ̀ kọ́ kárí tẹ́lẹ̀dẹ̀ o kharaja makhraja al-ghalib nínú òfin ṣẹ̀ríyà wa ma kharaja makhraja al-ghalibi la mafhuma torí ẹ̀ bákan náà májàmú ẹlẹ́kẹta òun náà ní kọjá yìí pé malbusan ala tahara kọjá pé ń ṣe la wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ méjèèjì yìí ṣẹ̀ṣẹ̀ wà lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ ṣàlùwàlá pé ẹ ti kọ́kọ́ ṣe àlùwàlá pé pérépéré ẹ ti fẹsẹ̀ yín ọ̀tún ẹsẹ̀ yín òsì nínú àlùwàlá hàn ẹ ti parí àlùwàlá pérépéré kọ́dà ẹ ti ṣàdúrà ẹ̀yìn àlùwàlá ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wàá mú ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀tún ẹ wọ̀ sẹ́sẹ̀ ọ̀tún ẹ mú ìbọ̀sẹ̀ ẹsẹ̀ òsì ẹ wàá wọ̀ sẹ́sẹ̀ òsì torí pé ó wá nínú hadith wípé sàbí ó fẹ́ yọ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi sálùwàlá dórí káfọ̀sẹ̀ anabi ni da'ahuma fa inni adkhaltuhuma tahiratayn ó ní fi àwọn ìbọ̀sẹ̀ méjèèjì yẹn lẹ̀ o nítorí pé ńṣe ni mo wọ méjèèjì sẹ́sẹ̀ mi lẹ́yìn ìgbà tálùwàlá mi ti pé ó túmọ̀ sí pé kì í ṣe pá sálùwàlá dórí ipá ọ̀tún á wà wọ bọ̀sẹ̀sẹ̀ ọ̀tún tá a bá fẹsẹ̀ òsì á tún wọ ìbọ̀sẹ̀ mm, mm, mm. ó dìgbà tálùwàlá bá pé pérépéré kó tó di pa wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀tún kó tó di pa wọ tẹsẹ̀ òsì. májàmú ẹlẹ́kẹta kọjá yìí pé a ní jànábà torí ẹni tó bá ní jànábà jànábà ti ba fífọwọ́ pa ìbọ̀sẹ̀ jẹ́ o ẹni tó ní jànábà àbó ní haid obìnrin tí ń ṣe nǹkan oṣù eléyìí ti ba àkókò fífọwọ́ pa ìbọ̀sẹ̀ jẹ́ torí pé ẹni tó bá ní jànábà lára ó ti dọ̀ràn yẹn kọ́wẹ́ nínú ìwẹ̀ náà sì ni kó fẹsẹ̀ rẹ méjèèjì ó wá nínú hadithi Safwan ibn Assal radiyallahu an ó ní anabi sallallahu alayhi wa sallam nahana an nanzi'a khifafana min bawlin aw gha'itin aw nawmin walakin min janaba ó lá anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti bọ́ ìbọ̀sẹ̀ aláwọ̀ wa o ó fún wa láti bọ́ ìbọ̀sẹ̀ aláwọ̀ wa nítorí oorun àbí nítorí ìgbẹ́ àbí nítorí ìtọ̀ ìyẹn ni pé ìtọ̀ bàjẹ́ ìtọ̀ ọ̀bà kókò yẹn jẹ́ máa lọ́wọ́ ìgbẹ́ ọ̀bàjẹ́ oorun ọ̀bàjẹ́ nǹkan ọ̀kan tó lè bàjẹ́ ni jánábà lábẹ́ jánábà náà ni hayop tó eléyìí jẹba àwọn ìyẹn ni pé tó bá ti wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ ọ̀bá ìyàgbẹ́ ìgbẹ́ òpè kọ́ ọmọ tó fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ sátì mọ́ bọ́ bọ́sẹ̀ lẹ̀ ọ̀bá tọ̀ ìtọ̀ òpè kọ́ ọmọ tó fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ sátì mọ́ tọ̀ sí ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ bọ́ bá tọ̀ sí kọ̀ fọ́nù. bákan náà téèyàn bá sùn kò bá ìfọwọ́pa ìbọ̀sẹ̀ jẹ́ ní tó lè bàjẹ́ náà ni kí jánábọ̀ wà lára yẹn torí ẹ̀ bákan náà nínú májẹ̀mú òun náà ni pé ẹni tó wà ń lé olùgbélé ò gbọ́dọ̀ tayọ àkókò tó wá fún kó tún lòun fọwọ́ pa láì bọ́ọ̀lẹ̀ ẹni tó jó rìn àjò ò tayọ àkókò tó wá fún láì bọ́ọ̀lẹ̀ ó wá nínú al-Mudawwana imaamu Malik imaamu Malik gbọ́rọ̀ àbí eh, Suhnun nínú ọ̀rọ̀ tí wọ́n gbọ́ alátọ́dọ̀ Ibn al-Qasim tí wọ́n ń dáhùn wọ́n ní Umar radiyallahu anhu ó rí ọ̀kan nínú àwọn sọ̀hábà wípé ó wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ sẹ́sẹ̀ Umar wa ń bi léèrè pé láti gbà wo ló ti wọ̀ sẹ́sẹ̀ àwa sọ pé láti jumu'a tó kọjá ọjọ́ jumu'a náà ló sì ń bi léèrè ó ti pọ́sẹ̀ kanu Umar wa ni asabta sunna nítòsí ó ṣe déédéé sunna sunna wo sunna tànàbí sallallahu alaihi ni pé arìnrìn àjò kò gbọdọ̀ tayọ ọjọ́ mẹ́ta ẹni tí ń gbélé kò gbọ́dọ̀ tayọ òru kan ọ̀sán kan bó ló ṣe wá jẹ́ pọ́sẹ̀ kan súnà yìí torí ẹ̀ a sọ pé lẹ́yìn súnà Umaru kìí súnà tà nàbì sallallahu alayhi wa sallam súnà tà nàbì sallallahu alayhi wa sallam òun náà ní kí onírìn àjò òru mẹ́ta àti ọ̀sán mẹ́ta olùgbélé ọjọ́ kan gbáko olùgbélé ọjọ́ kan gbáko tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ yìí pé ẹ wo Umar bó ṣe tóbi tó bó ti ṣe ga tó bó ti ṣe jẹ́ aṣíwájú ńlá tó ní ibi ìgbàtọ́ pé ń tọ́ sọ kò ṣe déédéé tànàbì sallallahu alayhi wa sallam á fi tiẹ̀ lẹ̀ tànàbì làwọ̀ tẹ̀lé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba kí ó bá san àwọn olùmọ̀ wa lẹ́sùn lórí pẹ̀lú ọ̀rọ̀ tẹ́tí bá a sọ ní àtàtàrọ̀ àríkan bá a mẹ́nubà nípa báwo láti máa ṣe tabajẹ́ ń tọwọ́ ìbọ̀sẹ̀ lọ́pọ̀ jù ní alẹ́ ìkẹ́ ọlọ́ọ̀ba kí ó bá san lẹ́sùn lórí yóò sì yẹ ẹnìkọ̀ọ̀kan wa nípa pé báwo ni a máa ń ṣe àlùwàlá nígbà tá a bá wọ ìbọ̀sẹ̀ ìyàtọ̀ fún bí àwa ṣe máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ àyè rẹ pé a kọ́kọ́ bọ náà ká tó tún ṣe àlùwàlá a rí i pé dẹ́kun yẹn ti júwe fún wa láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam káwọn ẹ̀jẹ̀ ni tí ó gbìyànjú láti máa lò bákan náà máa fẹ́ béèrè pé ṣé kò ní irú mọ́jẹ̀mú bí tí irú àwọn ọ̀bọ̀sẹ̀ wo lèyàn lè fọwọ́ pa téèyàn bá ti wọ̀ ọ́ lórí sì ń bẹ yóò ya sérú eléyìí náà àkọ́kọ́ ni pé ìbọ̀sẹ̀ aláwọ̀ là ń ṣàlàyé lónìí àti ìsì àlàyé àwọn ìbọ̀sẹ̀ yòókù ńgbà tá a bá dórí rẹ̀ á máa ṣàlàyé wọn ìbọ̀sẹ̀ aláwọ̀ òun náà gbọ́dọ̀ jẹ́ pé ó bo gbogbo àyè tá a máa fọ̀ nínú àlùwàlà yóò bò kárí kìí ṣe pé yóò bò láàbọ̀ àbọ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ ní tó ti ya nínú àwọn májẹ̀mú nu kò sì gbọ́dọ̀ jẹ́ ní tó ṣe pé kìí ṣe ríran ló mu dúró okùn wọn fi so so gbogbo orú eléyìí àní fọwọ́ pa alhamdulilayi bákan náà ẹ tún mẹ́nu bà fún wa nípa wípé n tó lè ba tó lè ba káfọ́ pa ìbọ̀sẹ̀ jẹ́ òun náà ní kó jẹ́ pé bóyá alápèjúwe gbogbo nǹkan tó lè múyàn téèyàn fi lè wẹ̀ léyìí tó jẹ́ wẹ̀ ọ̀ràn yẹn n ló lè ba ìbọ̀sẹ̀ aláwọ̀ jẹ́ yálà lọ́kùnrin àbí lóbìnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí dáná bàbá múyàn àbí tóbìnrin bá ṣe nǹkan oṣù àsìkò yẹn ti tán. tó ọ̀rọ̀ ni àti gbọ́n kọ́lọ́mà kí ó sànù wa báyìí ní àdúró sí ní alẹ́ yìí ẹjẹ́ pàdé àwọn olùmọ̀ wa ní ọ̀la kọ́lọ́mà bọ́ sọ wájú ọ̀la lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh